والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد والسلام عليكم ورحمة الله وبركاته ومن يمكن يمكن أن تكون أدنى سابعة pé kí n kàn kọ́ bọ́ sí i. ṣùgbọ́n nígbà tí ọba tó ọ̀sùnkù ó lè rí pípọ̀ bọ́ sí fún un tó ń ti gbogbo àdúrà tó ń ṣe. kò gbọ́dọ̀ gbára jẹ́ kò gbọ́dọ̀ sọ pé tó ń ti ṣe rí báyìí bẹ́ẹ̀ ló ti ṣe jẹ́ ó ti jẹ́ kó gbogbo àdúrà tó ń ṣe. inú yìí ó padà fún un nítorí pé a kì í bínú sí ọlọ a kì í pè níjà òun náà ni ọba tó mà àwa kò mà kí ló dé tí òfin bọ́ sí ẹnìkan ló mà ṣùgbọ́n nígbà tí wọ́n wá òkú ṣàdúrà òkú ṣàdúrà òkú ṣàdúrà òkú ṣe nǹkan tó dáa ètò òkú kiri rí kọ́ wá bá ọ nítorí pàdé àtúnṣe ìjọsìn ni. الله عز وجل وصفة كما في يوم تتكلم بكي كما جقسوا وهم رسوا ما tó ń ṣe fún ọ àbọ̀wọ̀n ló ṣe fún ọ ìgbà tó ń ṣe fún ọ ọkọ àkọọlẹ rẹ ni ìgbà tí ò ṣe fún ọ yóò fi nǹkan ní ìtújú àrọ fún ọ àbí kó fi ẹ̀bọ dá ládàá pópin ọgbọ dá tó ti jọ gbẹngàn ìgbéyàwó ètò túmọ̀ sí pé àtìgbà àtìgbé kò pàdánù kankan tó lè dá yé wa a rí i pé agbọ́dọ̀ ti kún sóru wa nínú gbèsè ayé wa ara àwọn nǹkan tí máa mú pọ̀pọ̀lọpọ̀ di ọ̀tá ọ̀wọ́ ọ̀hún títí máa ń fa pọ̀pọ̀lọpọ̀ lòun ṣe ìsìlámù nítorí pé ẹ̀yin náà lè sọ pé ọmọ pé ọ̀wọ́ ọ̀tá bá ti fi ń pe olówó ọmọ jẹ́ wa ó ń ti pépépépépépé ọ̀dọ́ ọlọ́ọ̀rì wàhálà tó fẹ́ máa ṣe nídìí ẹ̀sìn rẹ̀ ọ̀sẹ̀ pọ́ùn ni máa ń tìyàn darí bẹ́ẹ̀ tó bá gbé ìgbésí ayé rẹ sórí àtẹ tó bá wo iye oore tó lù wá ti ṣe fún ọ nínú ìgbésí ayé rẹ ó rí fún àwọn oore yìí pọ̀ mélòó nìkan tó sọ̀rọ̀ nínú oore tó ní èyí sọ̀rọ̀ ó kéré púpọ̀ nínú tó lù wá ti fún ọ ọwọ́ ń tọrọ nǹkan kan kọ̀ wá sí ìkọ́ sí ọwọ́ afẹ́sí torí rẹ̀ sọ́ra rẹ̀ di ọ̀tá Allah ọ̀yọ́ tí ro eléyìí kọ́ wáyé ó ti bọ̀ sí fún sóró rẹ̀ a kì í bẹ Allah kásọ kó sú wa a kì í tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ kásọ pé ìdí jẹ́ ọ̀dáhùn nítorí pé ó sú wa ọ̀dáhùn ẹ̀sẹ̀ yẹn àgbọ̀dọ̀ máa sin Allah àti bọ́ọ̀lù ọ̀sẹ̀ wa àgbọ̀dọ̀ máa pè é àsìgbọ́dọ̀ sọ pé kò jẹ́ wa nítorí pé kò jẹ́ wa àpẹẹrẹ tí kì í ṣe káàdì ọgbà rẹ̀ àbí àwọn àṣọ òjẹ́lẹ̀ ọbẹ̀ oníkálukú wa gbọ́ bùkátà rẹ̀ kọ́mọ sì dá wa dá bùkátà wa kọ́ fà wá lọ́wọ́ sókè subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka